بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابته أجمعين وبعد ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam eléyìí ni tawhidul uluhiyya èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú tí al-imanu billah ìnígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala tó kó sínú òní tawhidul rububiyya alákọ̀ọ́kọ́ nu tá a ṣàlàyé fúnra wa bákan náà tawhidul uluhiyya ọ̀nà ni ìsọlọ́run ọba àlìkẹ́lá subhanahu wa ta'ala ifraduhu tawhiduhu bí af'alil ibada níbi àwọn sẹ́ ìjọsìn tá a máa ṣe fún Allah subhanahu wa ta'ala àwọn af'alul ibad af'alul ibad iṣẹ́ táwọn ẹrú sìn ọlọ́run máa ṣe bó o láà sì ṣe ṣoṣo ń bẹ̀ ẹ̀rí pé n ta sọ fún wa af'alullah subhanahu wa ta'ala ó ta ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan yẹn tọ́jẹ́ tawhidu rububiya gbogbo nǹkan yẹn ọlọ́run ní máa ṣe onídẹ́dà oníṣẹ́àṣìkì onímọ̀lì lọ́bíbọ̀ wa oníṣọ́wádàláyè onípa wa níbi tawhidu lòlòyíyà asọ̀lọ́hún subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo bí af'alil ibad pẹ̀lú iṣẹ́ táwọn ẹrú sìn ọlọ́run máa ṣe kíni tá a máa ṣe àwọn iṣẹ́ tọ́jẹ́ pé yataqarrabuna biha ilay táwọn ẹrú sìn ọlọ́run tí wọ́n fi máa ṣàsùnmọ́ sún ọlọ́run ọba àlekí subhanahu wa ta'ala ṣùgbọ́n ìsàbáàsì máa rásùnmọ́ ọlọ́run ṣe níbi iṣẹ́ ìjọsìn yẹn ó ní í ṣe pẹ̀lú kọjá pé a máa ṣe bí ọlọ́run ṣe fẹ́ bánàbí rẹ̀ sallallahu alayhi wa sallam bó ṣe fẹ́ nǹkan náà bákan náà oníranran ni ìbáàdà tá à ń sọ tó yìí jẹ́ pé nínú gbogbo oníranran ìbáàdà yẹn a ṣe kí ni o a gbọ́dọ̀ ṣe allah subhanahu wa ta'ala lọ́kan soso ń bẹ kí ni ìtumọ̀ rẹ̀ ó ní í pé ní gbogbo ìgbà a bá ń ṣe àwọn ọlọ́run nìkan la gbọ́dọ̀ fún a gbọ́dọ̀ ṣe fún nǹkan mi tó yàtọ̀ allah subhanahu wa ta'ala fàpẹẹrẹ àdúà tá a bá ń dùá àṣẹ ọlọ́run ni pé ẹ dùá ìdàn a jẹ́ pé ó ti di fẹ́ dùá eléyìí náà gbogbo ẹ̀ náà yóò tún nífọ̀ọ́ sí wẹ́wẹ́ inshallah rahman wal khawf ìpayà tá a lágbọ́dọ̀ mọ tá a gbàlagbọ́dọ̀ mọ páyà rẹ̀ arọjà ìsagbó ilé tá a lágbọ́dọ̀ mọ ìsagbó ilé nǹkan lọ́dọ̀ rẹ̀ alimahaba tá a lágbọ́dọ̀ ní ìfẹ́ ẹ̀rí ìfẹ́ tá a sọ yìí a máa nífẹ̀ẹ́ ọmọnìyàn ẹgbẹ́ wa tá bá nífẹ̀ẹ́ ọmọnìyàn ẹgbẹ́ wa a máa nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́n a máa nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́ látàrí bẹ́ẹ̀ yóò máa hàn wípé à ń fẹ́ràn ọlọ́run subhanahu wa ta'ala torí pé nígbà tí mo bá sọ wípé mo nífẹ̀ẹ́ lágbájá nítorí tọ́lọ́ even torí pé ìfẹ́ tí mo ní sọ́lọ́ náà ló jẹ́ kí n lè nífẹ̀ẹ́ nìkan nítorí tiẹ̀ wasọ́láàt ìrun kíkí àwọn èèyàn ń kírun fálùjànnú tá a kàn máa wò wípé lágbájá yìí ó kírun àlùjànnú ní kírun fún torí pàṣẹ rẹ̀ ní tẹ̀lé ṣùgbọ́n ìsọlọ́run balikẹ́lá lọ́kan ṣoṣo níbi tẹ́rùsìn rẹ̀ ń ṣe níbi àwọn ìjọsìn tí ń ṣe ọgbọ́dọ̀ ṣe fún Allah subhanahu wa ta'ala wal hajj ìtagbọ́dọ̀ ìbáàdà ni tagbọ́dọ̀ ṣe fọlọ́run subhanahu wa ta'ala nìkan ṣoṣo ẹ̀yọ́ mọ̀ ìyá mi bá a ṣe wá ń sọ fúnra wa yìí tawhidul uluhiyya ó ní ahamiyya tó jẹ́ pé pàtàkì rẹ̀ pọ̀ gan pàtàkì rẹ̀ gbọ̀ kan n ta gbọ́dọ̀ gbèrú ni n ta gbọ́dọ̀ gbé lọ́kàn ni tí yẹ pé yóò wà lókàn àyà wa báyìí tá a mú ní pàtàkì nítorí kẹnẹ kí ló dé tó fi jẹ́ pé ìran yìí ìsọlọ́ọ̀lọ́kan ṣoṣo níbi ìjọsìn rẹ̀ kí ló tó fi jẹ́ pé a gbọ́dọ̀ pàtàkì rẹ̀ dáadáa nítorí pé khalaqallahu subhanahu wa ta'ala alijinna wal insa li ajli tawhidul uluhiyya yìí ọlọ́run torí ẹ̀ dá ìmí àti èèyàn àtàlùjẹ̀nu ọlọ́run torí ẹ̀ dá wa. annahu le fariku bayna al-muwahhidina wal-mushrikin ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tí ń sọ Ọlọ́run subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo àtọ̀sẹ́bọ tawhidul uluhiyya ni ẹ̀rípa sọ fúnra wa wípé kò sí yàtọ̀ láàrin ẹni tí ó ń sọ Ọlọ́run lọ́kan ṣoṣo àtọ̀sẹ́bọ níbi tawhidul rububiyya torí pé tẹ́ ẹ bá bi wọ́n léèrè àwọn náà máa sọ wípé Allah subhanahu wa ta'ala Ọlọ́run ló sì ń kẹ́ báyìí ta ló dá sánmọ̀ Ọlọ́run ni ta ló ṣe àrísìkì ta ló sì jẹ ìmú ọlọ́run ni ta ló dá yín ọlọ́run ni ṣùgbọ́n àṣìṣe bá ọ̀sẹ̀ bọ̀ àṣìṣe bá ẹni tí ò sin Allah subhanahu wa ta'ala níbi kíni níbi ẹni tí ó yẹ máa fún ní ìjọsìn òdodo torí pé tawhidul uluhiyya tá à sọ fúnra wa yìí alayhi yaqawul jazaawu fil hayati dunya wa fil akhirah ẹ̀san máa san ẹnìkọ̀ọ̀kan wa tá a bá ń ṣe dáadáa tá a ń ṣe ní ibi ìjọsìn rẹ̀ ẹ̀san tọ́lọ́wọ́n balẹ̀kẹ́ ọlọ́wọ́ máa san wa tọ̀hídùlù yìí àyẹn yàní ẹ̀san yẹn ó dúró lórí bá a bá ṣe múra sí tọ̀hídùlù yìí yà sí yóò fi ṣe wá lẹ́san rẹ̀ láyà lọ́jọ́ gbọdọ̀ kíyàmá tawhidul uluhiyya tó jẹ́ pé tawhidul ibadati lillahi subhanahu wa ta'ala nítorí ẹ̀ lọ́lọ́wọ́n balikẹ́lá ló fi rán yàní ló fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ torí ẹ̀ ló fi sọ tírà rẹ̀ kalẹ̀ ọlọ́run ní walaqad ba'athna fi kulli ummatin rasula ani'budullaha wajtanibu at-taghut ọlọ́run ní pàápàá àwọn ọlọ́run àti ṣe o àti rán òjíṣẹ́ sí ìjọ kọ̀ọ̀kan ń tà rán sí wọn gbogbo àwọn ànábì gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ tọ́rán sáwọn leto sáwọn èèyàn sáwọn ìjọ kọ̀ọ̀kan sáliwúmọ̀ kọ̀ọ̀kan ntí gbogbo wọn máa ń sọ ntí wọn kọ́ pèpè lórí àní abudullah ẹ máa sin allah wajitanibu tọ́gùd ẹ jìnnà sáwọn òòṣà. ọlọ́run láàyè mi wa ma mi min qablika min rasulin illa nuhi ilayhi. annahu la ilaha illa ana fa'budun ọlọ́ni síwájú rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam àárín nìkan kan sẹ́ àwọn òjíṣẹ́ náà láràn àwọn tá a rán síwájú rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam iṣẹ́ tá a gbélé wọn lọ́wọ́ ò pé à ń ránṣẹ́ sí wọn à ń fún wọn ní ìtọ́nisọ́nà annahu la ilaha illa ana ipe kò sí ẹni tí ìjọsìn yìí tọ́ sí àfìmí ọlọ́run fàbùrù ẹ máa sìn mí ọlọ́run ní tí wọ́n sì ń wí fún àwọn tá a rán wọn sí òun náà nìyẹn. kẹ́límà tawhid ti ṣe la ilaha illallah la ma'buda bihaqqin siwa Allah subhanahu wa ta'ala kò sẹ́ni tí ìjọsìn òdodo tọ́ sí àfi Allah subhanahu wa ta'ala. a gbólóhùn yìí ó kó ànáfíù wal ithbat náfíù ó kó pé la kò sí nǹkan kan kò sí ẹni tí ìjọsìn kankan tọ́ sí ẹ̀rí pé ó ṣe náà fúyò nù ìsìbáàtù àfihànlẹ̀ rẹ̀ òun náà ni pé illallah tàbá ni pé kò sí ẹni tí ìjọsìn òdodo tọ́ sí àti kọ gbogbo nǹkan àbí àwa ṣe àfihànlẹ̀ pé allah subhanahu wa ta'ala òun náà ni kíni o òun náà ni ọ̀tọ́ sí subhanahu wa ta'ala ó sì ní májẹ̀mú nínú àwọn májẹ̀mú rẹ̀ òun náà ni kíni o al-ilm yàní májẹ̀mú la ilaha illallah méje ni al-ilmu kéèyàn ká mọ̀ ká mọ̀ ìtumọ̀ la ilaha illallah yẹ al-yakin kọjá àmọ̀dájú al-ikhlas kásàfọ̀mọ́ rẹ̀ fọlọ́n subhanahu wa ta'ala nìkan asidiku kagbalódodo ìyẹn gbólóhùn la ilaha illallah al-mahabba kánífẹ̀ẹ́ rẹ̀ kánífẹ̀ẹ́ rẹ̀ al-inqiyad kọjá yìí pé àṣẹ tọ́lọ́mọ balikẹ́lá tó pa wá látàrí láhà kọjá pé nítorí ọlọ́run balẹ̀kẹ́lá tó pa wá láṣẹ rẹ̀ àṣẹ ọjẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa a tún máa tẹ̀síwájú nínú halkọ tí ó tún tẹ̀lé lé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.